alhamdulilayi rabbil alamin fún salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa wala wa baad adúgbò fún ọlọ́ọ̀bá àtọ̀rọ̀ àlékún kí àtàlékún gẹ̀fà ní sallallahu alaihi wa sallam ìkẹ́lẹ̀ àtọ̀lọ́lọ́ àtọ̀rọ̀ àjẹjẹ tàbí kí wọ́n bá wọn. èyí ni àkọ́tọ̀ ètò yìí tó wà hudan wa bushra ilé tí yóò máa wáyé láti náà àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà sàràbí gbadébọ̀rọ̀ jù kẹlẹ́bọ̀ kí sẹ́rọ̀ rẹ̀ fún wọn. bí bá a ti mọ̀ pé òní jẹ́ ọjọ́ kẹrìnlélógún nínú oṣù Ramadan kí ọlọ́ba jẹ́ kí a ṣe ní ọ̀pọ̀lọpọ̀ kọ́lọ́sí gbàǹjọ́ sọ wa bismillah. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته لوني أسأل أي فراوة نقبى العدة العدة náà ní في ìgbà جوكو fi سلام ń jókòó ẹ bá ntí ma bi ìdà òun náà ni ikú ọkọ àbí kíkọ sílẹ̀ òun ló máa ń bí àlàídà ìdà ọ̀ràn yẹn ló jẹun lórí gbogbo obìnrin tó ṣe pé ọkọ kọ sílẹ̀ àbọ̀kọ kú ó fi sílẹ̀ lẹ́yìn ìgbà tí ìyàwó yìí ti kó wọlé ọkọ ó ṣeé kọjá yìí pé títúká tó ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó tí ó bí ìdà ó lè jẹ́ pọ́kọ lọ́kọ́lẹ̀ ó lè jẹ́ pé ìyàwó lọ́bọ̀ dànù ó lè jẹ́ pé adájọ́ ló tú wọn ká kí ló dé tóbìnrin fi wá jókòó bẹ́ẹ̀. nítorí pé obìnrin lè máa kó àtúntò bọ́ọ̀n lásìkò jẹ́ ni èèyàn ló wọ̀n fẹ́ wọn mọ́ àbó náà ló wọ̀n fẹ́ yàn mọ́ kí ni tó adájọ́ ti tú àwọn ká kí ni tó tún fẹ́ máa jókòó nílé rẹ̀ sí. ọkùnrin ká lè máa kó ẹni tí mi fẹ́ rí má ẹni tí mo sọ pé ìfẹ́ má kí ló fẹ́ máa gbélé mi sí. òfin ṣẹ̀dá sọ pé yóò jókòó nílé rẹ̀ nítorí pé kálíbà mọ̀ pé kò sí nǹkan kan nínú àpò òbí rẹ̀ fọkùnrin yìí kò sí nǹkan kan nínú àpò òbí rẹ̀ fọkùnrin yìí bóyá látàrí pé ó lóyún ó ti bímọ ó ti bímọ tí ó lóyún rẹ̀ fọkùnrin yìí tí onísìn inú rẹ̀ ti gbófo kò sí oyún ọkùnrin nínú rẹ̀ mọ́ kó lọ fẹ́ lómi àbí lọ́nà tó fi jẹ́ pé yóò jókòó á fi mọ̀ pé inú rẹ̀ mọ́ nígbà tó bá ṣe nǹkan oṣù mẹ́ta àbí àfìmọ̀ yín pé kò sí nǹkan kan tọkùnrin yín nígbà lọ́dọ̀ rẹ̀ tó bá yí pé kìí ṣe nǹkan oṣù látàrí pé kiri àbó ti dàgbà tó jókòó oṣù mẹ́ta. tọ́ kí ló dé tí ṣẹ̀ríà tó fi ṣe rídà tó fi ṣe lọ́nà. alákọ̀ọ́kọ́ náà ní ta àti wí báwo láti ṣe mà wípé àpò òbí obìnrin ọmọ kọ́mọ̀bàdí pé ọmọ wa máa lúpọ̀ nínú rẹ̀ tọ́jẹ́ pọ́kùnrin méjì ọmọ ajá sọmọ òun ló ń lọ́mọ ìwọ kọ́ lọ lọ́mọ gbà tó ń kọ́ ọ lẹ̀ ó ti gbóyún lọ kò gbóyún kankan délé tó ń láti dínà rẹ̀ ẹlẹ́kejì nínú hikima tó wà ń bẹ̀ òun náà ní pé tó bá yẹ pé ìyàwó ta kọ̀ sílẹ̀ kíkọ̀ ọ lẹ̀ ọ̀kan la kọ̀ àbí kíkọ̀ ọ lẹ̀ méjì ká lè bá àfọkùnrin yìí láǹfààní láti ronú sọ̀rọ̀ ara rẹ̀ pé ìyàwó tó ń kọ̀ sílẹ̀ yìí báyìí kọ̀mọ̀ yẹ kó wọn máa wòran kọ lọ bẹ́ẹ̀ ọmọ yẹn kó wọn dá padà ó ṣeé ṣe kọkọ kó kábàámà lórí kíkọ́ ọ̀lẹ̀ tó ń kọ́ ọ̀lẹ̀ kó fi wá dá padà tí kò bá ṣe ẹ̀dà bóyá ọba ṣe rọrùn fọkùnrin láti dá padà. kíkìmọ̀ ẹlẹ́kẹta òun náà ọkọ alọ́lé ọkọ àṣègbéyàwó àṣègbéyàwó ọ̀gá púpọ̀ ṣàpọ́nlé rẹ̀ ọ̀kàrà bàtà rẹ̀. tọ́gbọ́dọ̀ bákan náà nígbà tí obìnrin bá lọ kò lè lọ bẹ́ẹ̀ náà àyàfi lẹ́yìn ìgbà pé obìnrin yìí báyìí islam pọ́n lé obìnrin ọ̀kan lè kó nílé ọkùnrin kan kọ́ mọ́ á lọ sílé obìnrin míì láì jẹ́ pé ẹran ẹran tí ń bẹ nílé ẹnìkan lónìí ẹlòmíín rà lọ́la ọlọ́sọ́mọ́lẹ̀ ń lé tiẹ̀ rárá o. islam ṣe yàtọ̀ láàrin èèyàn àti ẹranko. hikima ẹlẹ́karùn-ún òun náà ni ẹ̀tọ́ ọmọ tá a lá lóyún rẹ̀ ń bẹ nínú obìnrin yìí báyìí nítorí pé tí obìnrin ọba ní jókòó títí tí ó fi bímọ yìí nílé ọkọ tó sílẹ̀ tá a bá ní kọ́kàn máa lọ kọ́ máa lọ náà ni kò sí tàbí ṣùgbọ́n pẹ́tọ́ ọmọ yìí báyìí tí wọ́n lóyún rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ torí pé tó bá délé ọkọ mi ọkọ mi lè máa pé àwọn ló ń fẹ́ kò sí tó ń fẹ́ foyún rẹ̀ sí tó bá ṣeéṣe kí wọ́n sẹ́yìn kí wọ́n sẹ́ dànù ń fẹ́ yàwó tó free tọ̀ nítorí de eléyìí nínú ìdá a rí i pé oríṣiríṣi ìwọ̀ ló wà ń bẹ ìwọ̀ ọlọ́run wà ń bẹ ìwọ̀ ọkọ wà ń bẹ ìwọ̀ ìyàwó wà ń bẹ ìwọ̀ ọmọ náà wà ń bẹ tó bá fi lè kọ obìnrin sílẹ̀ ṣáájú kó tó di pé kó wá sílé ọkọ ọkọ kọ́ lẹ̀ kó tó kó wá ó ti fẹ́ ṣùgbọ́n kò tí ì kó délé rẹ̀ tó tún ti kọ́ lẹ̀ kò sí ìdà kan lórí irú obìnrin bẹ́ẹ̀ o ìdà kí ni ọba máa sì kò ní jókòó kankan lẹ́yìn rẹ̀ tó bá jẹ́ pé lẹ́yìn ìgbà tó ti wọlé ọkọ iná lọ́kọ kọ̀ sílẹ̀ irú wọn ni ó sì ìdà tó bá jẹ́ pé ọkọ ló kú ó kú fi ìyàwó sílẹ̀ ìyàwó tó wá kú tó fi sílẹ̀ o ìyàwó yìí ò tí ì wọlé ó ti so igi lórí ṣùgbọ́n kò ì tí ì wọlé àbí kó tiẹ̀ jẹ́ pé ó ti so igi fún ó sì ti wọlé ìyàwó ó ti wọlé kò tí ì wọlé tọkọ bá kú yóò sì rí dà yàtọ̀ sí ìyàwó tán kọ̀ sílẹ̀ èyí tí ò tí ì wọlé kò ní sì rí dà èyí tó ti wọlé nìkan ni ó sì rí dà lẹ́yìn kíkọ̀ lọ ṣùgbọ́n tó bá kọ́kọ́ ló kú gbogbo obìnrin tó bá ní ó ti wọlé kò tí ì wọlé yóò sì rí dà oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá nítorí àti pé ìwọ ọkọ fọ́kọ nítorí àti lè bá a sọ ẹ̀tọ́ rẹ̀ fún un obìnrin yìí náà sì jogún rẹ̀ ọlọ́ni yá ayyuhal ladhina amanu idha nakahtumul mu'minat thumma talaqtumuhunna min qabli an tamassuhunna fama lakum alayhinna min iddatin ta'taddunaha فمتعوهن وسرحوهن سراحا جميلا إليه وأنا من سورة الأحزاب آية kọkàndínláàdọ́ta ọlọ́run ni àfẹ́yìn ìgbàgbọ́ òdodo tẹ́ bá fẹ́ àwọn mùsùlùmí bìnrin tẹ wá kọ̀ wọ́n sílẹ̀ ṣáájú kó tó di pé fọwọ́ kàn wọ́n wọn ò tí ì wọlé lẹ kọ̀ wọ́n sílẹ̀ ẹ lẹ́tọ̀ọ́ pé wọ́n sì rí dà kankan o lẹ́yìn kíkọ́ lẹ̀ tẹ kọ̀ wọ́n lẹ̀ subhanallah ẹ lẹ́tọ̀ọ́ pé wọ́n sì rí dà kankan eléyìí túmọ̀ sí pé obìnrin tó fẹ́ tí ò tí wọlé tó sì kọ̀ lẹ̀ kò ní sí dà kankan ọlọ́wọ́n ẹlẹ́dàá tún sọ nínú suratul baqara. àyà kẹrìnlélọ́gbọ̀n lẹ́yìn tọgọ́rùn méjì wọ́n ní walladhina náà yìí wa yadharuna azwajan yatarabbasna bi anfusihinna arba'ata ashhurin wa 'ashra فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير Ọlọ́run ní àwọn ẹni tí ń kú nínú yín tí wọ́n ń fi ìyàwó sílẹ̀ lẹ́yìn ikú wọn àwọn ìyàwó yìí ọmọ máa jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá lẹ́yìn ikú ọkọ wọn oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá yìí ti kàlẹ́ndà ẹ̀sìn Islam oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ó sì gbọ́dọ̀ pé pérépéré ó gbọ́dọ̀ sọ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá àdógójì ọjọ́ o ó sì gbọ́dọ̀ sọ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ìdòṣù méjì o oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá pérépéré oríṣi àwọn obìnrin tí máa ń ṣe ìdà àwọn obìnrin tí ń ṣe ìdà wọ́n pín sóríṣiríṣi alákọ̀ọ́kọ́ obìnrin tí ń ṣe ìdà lè já boyún ó lè jẹ́ aboyún òun lọ́kọ́kọ́ ọ̀lẹ̀ ó lè jẹ́ aboyún òun náà lọ́kọ rẹ̀ kú ó lè jẹ́ aboyún òun náà ni wọn ládájọ́ túká pẹ̀lọ́kọ rẹ̀ títí ìgbà wo aboyún ọmọ wa jókòó pé rẹ̀ kú àsìkò òun náà nígbà tó bá tó bímọ tó bá ti bímọ lópin ìgbà tó ti pé ńgbà tí ọkọ rẹ̀ ó ti hàn pó lóyún ńgbà tó bá tó bímọ ni bá bímọ lẹ́yìn oṣù mẹ́fà tó lóyún tó bá sì bímọ oṣù tó jù kò sí wàhálà ńgbà tó bá tọrọ lọ ni ajaluhunna ay yada'na hamlahun àwọn aboyún ìgbà tiwọn tí wọ́n dúró dà òun náà ní tí wọ́n bá ti bí oyún wọn tábòyún bá ti bí oyún rẹ̀ ó ti parí eléyìí wà nínú suratu talaq ayẹlẹ kẹni tọ́ba wá jẹ́ pé ọkọ rẹ̀ ló bá kú ní obìnrin tó jẹ́ aboyún yìí báyìí ìgbà tiẹ̀ náà tó ná dúró dà ìnìgbà tó bá tó bímọ tọ́ba wa jẹ́ pé obìnrin tí ọkọ rẹ̀ kú yìí kìí ṣe aboyún ìgbà tí ó dúró tí ó fi sopó lẹ́yìn ikú ọkọ rẹ̀ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ni tọ́ba tiẹ̀ jẹ́ pé ó bá lóyún náà láàrin oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá yọ hàn àti ń rò pé kò lóyún ó padà wá hàn pé lóyún láàrin oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá yóò ti hàn àjẹ́ pé tọ́ba ti wá hàn pé lóyún yóò jókòó títí tí ó fi bí oyún rẹ̀ ọlọ́wọ́n bá ní walladhina yutawaffawna minkum wa yadharuna azwaja yatarabbasna bi anfusihinna arba'ata ashhurin wa 'ashra. àwọn ẹni tó bá kúnnu yín fi ìyàwó sílẹ̀ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá làwọn ìyàwó yóò jókòó kúrò láti wá máa ka oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá láti ṣe máa ka òun náà ni pé. káyí pé ọkọ kú lónìí yìí tá a pè ní ìjọ kẹrìnlélógún nínú oṣù Ramadan ó sì kú ní ìgbà tó kú lónìí ìyàwó bẹ̀rẹ̀ ìdà látòní lọ títí tí Ramadan fi tán nígbà tí Ramadan bá tán yóò wo ọjọ ọjọ́ tó ń fi jókòó nínú Ramadan. yóò ṣírò rẹ̀ lẹ́yìn Ramadan yóò jókòó oṣù Shawwal yóò jókòó oṣù Dhul-Qa'dah yóò jókòó oṣù Dhul-Hijjah yóò tún wá jókòó oṣù Al-Muharram oṣù mẹ́rin ti pé pérépéré àti iye ọjọ́ tó kún eléyìí tó kọ́kọ́ jókòó nínú Ramadan àwa ṣírò rẹ̀ aníjọ́ kẹrìnlélógún tó su Ramadan ni ló ti bẹ̀rẹ̀ sí ní jókòó ẹ̀kẹrìnlélógún ẹ̀kẹẹ̀dọ́gbọ̀n ẹ̀kẹrìndínlọ́gbọ̀n ẹ̀kẹtàdínlọ́gbọ̀n ẹ̀kejìdínlọ́gbọ̀n ẹ̀kọkàndínlọ́gbọ̀n káwá péjọ ní Ramadan ti jọ mẹ́fà ti oṣù mẹ́rin ní ìsìn àtijọ́ mẹ́fà yàwó àfijọ́ mẹ́rin kan. tó bá ti fi jọ́ mẹ́rin kún oṣù mẹ́rin àti jọ́ mẹ́wàá ti pé nù. tó bá jẹ́ pé ìgbà tọkọ rẹ̀ ṣaláìsí ọjọ́ kẹjọ ni nínú oṣù káyí pé ọjọ́ kẹjọ ni nínú oṣù Ramadan yóò jókòó títí Ramadan ó fi tán gbàtọ́ bá jókòó tí Ramadan bá fi tán yóò wá sọ̀sù mẹ́ta lẹ́yìn Ramadan tọ́ba fọ̀sù mẹ́ta kún iye ọjọ́ tó ti ṣe nínú Ramadan. ari rí i pé kò tí ì kóṣù mẹ́rin gérégé ni kó ṣe iye ọjọ́ kó fi àwọn ọjọ́ kan kún ti rọmọdọ́nà yẹn títí tí ì pé ọgbọ̀njọ́ gérégé tó bá ti wá fi ọjọ́ kan kún ti rọmọdọ́nà yẹn tó fi pé ọgbọ̀njọ́ gérégé ìgbà náà ni wọ́n wá sí ọjọ́ tó bá kù tí ó fi pé oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá tó bá ṣe máa ṣe nù ìyẹn ni kó sojú ọ̀run òun lobìnrin tọkọ rẹ̀ kú ọmọ kà ó oṣù ojú ọ̀run iná lobìnrin tó ṣe wípé nǹkan oṣù ò tí ì máa wá fún ọkà ó àbáwọn ẹ̀yà arúgbó tí nǹkan oṣù ò wá fún mọ́ ni wọ́n máa kà ó kìí ṣe kàlẹ́ndà gírígóríà ó january february kọ́ ó kẹ̀kẹ́ sára ó january february àlékún yà nítorí pé ọjọ́ yẹn yóò lékún náà ni yàtọ̀ sí pẹ̀sẹ̀ lọ so àmọ́ kàlẹ́ndà tẹ̀sán islam yóò pé pérépéré kò ní lé kò ní dín ẹ sì tún gbalada tọ ẹni tó yẹ pé ọkọ rẹ̀ kọ ọlẹ lójú lójú ayé kó tó di pọkọ kú kò sí lóyún ó sì jẹni tí máa ṣe nǹkan oṣù obìnrin yìí báyìí yóò ṣe nǹkan oṣù mẹ́ta pérépéré yóò ṣe nǹkan oṣù mẹ́ta pérépéré nínú ìdá rẹ̀ kó tó di pọ lọ ṣùgbọ́n èyí tó jẹ́ pé òun lọ bọ́ ọkọ dànù tó ṣe kólọ̀ àbí adájọ́ ló tú wọn ká irú wọn ìdá tiwọn nǹkan sọ ẹyọ kan péré ni ọlọ́run sọ pé wal-mutallaqātu yatarabbasna bi anfusihinna thalāthata qurū'. àwọn obìnrin tó máa kọ́ ọ lẹ̀ wọ́n jókòó lẹ́yìn kíkọ́ ọ lẹ̀ tí wọ́n kọ́ wọn lẹ̀ wọ́n jókòó nǹkan oṣù mẹ́ta nǹkan oṣù mẹ́ta pérépéré ìgbà tó kọ́kọ́ ọ̀lẹ̀ a àti ti sọ pé tẹ́ bá kọ obìnrin sílẹ̀ kíkọ̀ lẹ̀ ti súnà ní kẹ́ ẹ máa alẹ̀ ẹ alẹ̀ lẹ̀ ti bídà ọkọ obìnrin sílẹ̀ nígbà tí o ṣe nǹkan oṣù o sì gbọ́dọ̀ sílẹ̀ ní ìgbà tó ti parí nǹkan oṣù tó ti tọ́ba sì tún kọ́ ọ lẹ̀ ọ gbọ́dọ̀ kọ́ ju kan lọ nígbà kan ọ kọ́ méjì lẹ́ẹ̀kan náà mẹ́ta lẹ́ẹ̀kan náà rárá. tọ́ lẹ́yìn ìgbà tó kọ́ nkóso tó ṣe oníkúrò alákọ̀ọ́kọ́ bóyá ọjọ́ mẹ́ta mẹ́rin márùn ló fi máa ń ṣe ti pé alákọ̀ọ́kọ́ ó tún ṣe tẹ́lẹ̀ kẹta ẹjọ́ márùn mi tọ́ lẹ́yìn rẹ ó ti parí ìdá rẹ ó ti parí ìdá rẹ ẹni tí ọkọ bá wà kọ́lẹ̀ tó wá jẹ́ ọmọ pínrín sí tí ò tí ì máa ṣe nǹkan oṣù àbí ìyá àgbàlagbà tó ti dàgbà débi pé kò rí nǹkan oṣù má iye ìgbà wo làwọn fi jókòó náà rí oṣù mẹ́ta pérépéré kàlẹ́ndà tá a máa wò pé oṣù ti lé òṣùpá mẹ́ta ni làwọn ò fi jókòó ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni wàlẹ́ẹ̀ì yẹ ìsìnàmínà màḥíìdì min nisā'ikum in irtabtum fa'iddatuhunna thalāthatu ashhurin wàlẹ́ẹ̀ì lam yaḥidna ọlọ́run ní àwọn obìnrin tó ṣe wípé àwọn ti já kàn kúrò nínú ṣíṣe nǹkan oṣù à ń ṣe nǹkan oṣù tí kúrò rọ̀rọ̀ tí wọ́n ti dàgbà kọjá rẹ̀ àtàwọn obìnrin kéékèèké tó ṣe pé àwọn ò ṣe nǹkan oṣù rí àwọn ò tí ì bẹ̀rẹ̀ rẹ̀ àwọn ni kíkọ́ ọlẹ̀ ṣẹlẹ̀ sí oṣù mẹ́ta pérépéré ni làwọn fi jókòó. obìnrin tó ti máa rí nǹkan oṣù nǹkan oṣù bá dá kò tí ẹ̀ máa ń tọ́fà tí nǹkan ti máa rí nǹkan oṣù ọ̀bá wa mọ́ kí ló fà ò lè sọ irú wọn ọlọ́run ràn wọ́n lọ́wọ́ yóò joko ọdún kan oṣù mẹ́sàn-án nínú rẹ̀ àfilẹ̀ fún pé oyin oyún ló ní oṣù mẹ́ta lẹ́yìn rẹ̀ àfisílẹ̀ fún ipe ìdànù ìdà tẹni tí ò rí nǹkan oṣù subahánàlá ọdún kan péré lòun fi jókòó torí ọkọ kù sùúrù ó ṣe sùúrù ìyàwó ní ìsìn masha allah ni rí pé nǹkan oṣù ọ̀wá mọ́ni ìwọ́n kọ́ ọdún kan ló fi máa tọ́jú rẹ̀ tó tó lọ. obìnrin kan àrọ́kọ rẹ má àgbúrò rẹ mọ àmọ́ bí ń bẹ láyé ni bó ti kú ni. ìyàwó rẹ ọ ma dúró títí kéde àbí tí èèhàn sí wa láàrin ìgbà tí adájọ́ bá dá wípé kó fi yé wa tó ti kú ni àbí ò ti kú lásìkò tí ọkùnrin yóò dé adájọ́ dájọ́ kó ti kú lẹ́yìn rẹ̀ lóbìnrin yóò wá sí ìdà yóò ṣe ìdà oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ìdà kó ti kú láti ìgbà tádájọ́ bá ti dájọ́ kó ti kú lẹ́yìn rẹ̀ ìyàwó ilé lọ lọ́kọ mi tó bá wù eléyìí túmọ̀ sí pé ọkọ tó lọ tá àgbúrò rẹ̀ má ìyàwó ọ̀lọ́fẹ́jọ́ sùn adájọ́ adájọ́ wàá da ìgbà kan eléyìí táwọn olùmọ̀sírò pé ọdún mẹ́rin yóò dọdún mẹ́rin láti jọ́ tí ìyàwó bá ti wá fẹjọ́ sùn tọkọ bá yọjú alihamudulilayi tí ó bá yọjú tọdún mẹ́rin bá fi pé ajẹ́ pé ìyàwó wa jókòó ìdá oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá nígbà tá a dájọ́ bá ti dájọ́ pé a ti fún nídàájọ́ ẹni tó ti kú báyìí ìyàwó wa jókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ní ìsìn láti fi sàmì kọ́kọ́ ti kú òun ṣe ìdá kó ti kú tó bá jẹ́ pé ẹrú bá lóbìnrin yìí báyìí yéé sọ ọmọlúwàbí ẹrú tí wọn máa tàbí ara ni ọnìyàwó òun tiẹ̀ iye ìgbà tó fi jókòó lẹ́yìn ìgbà tí wọn bá kọ sílẹ̀ nǹkan oṣù méjì ni nítorí pé mẹ́ta ò ṣe pín sí méjì lọ́gbọọgba ìdí nìyí tí wọn fi ní òun jókòó nǹkan oṣù méjì tọ tó bá sì jẹ́ pé ẹrú tó ti dàgbà ni tó ti gbó tí ò rí nǹkan oṣù mọ́ abọ́mọdé kékeré lẹ́rú yẹn tọkọ wa kọ̀ otu lẹ̀ oṣù méjì làwọn oṣù aboyún ńkọ́ ẹrú tọ́jú aboyún tọkọ kọ̀ lẹ̀ ìdá tiẹ̀ tó náà fi bímọ títí tí ó fi bímọ tẹ́lẹ̀ ìjọba eléyìí là ń pè ní al-idda eléyìí tá a mójútó obìnrin tí ọkọ rẹ kú dandan a gbọ́dọ̀ jókòó ìdá. lẹ́yìn ikú ọkọ rẹ̀ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá obìnrin tọkọ kọ̀ọ̀lẹ̀ dandan ọgbọ́dọ̀ jókòó idda tó bá yẹ kó lóyún lọkọ rẹ̀ kú olóyún lọkọ kọ̀ọ̀lẹ̀ iye ìgbà tí wọ́n tí wọ́n fi jókòó òun náà ni iye ìgbà tí wọ́n fi jókòó tí wọ́n fi bí oyún nu wa tó bá wá jẹ́ pé obìnrin tọkọ kọ̀ọ̀lẹ̀ olùṣe nǹkan iye ìgbà tí ó fi jókòó náà ni ìgbà tí ó fi ṣe nǹkan oṣù mẹ́ta tó bá ti ṣe nǹkan oṣù rẹ̀ mẹ́ta ìgbà náà ló tó bọ́ tó fi lè lọ ọlọ́kọ mi tó bá wá jẹ́ kóbìnrin tí wọ́n kọ̀ sílẹ̀ ó ti dàgbà débi pé kò rí nǹkan oṣù má àbó kéré débi kékeré tí ì máa ṣe nǹkan oṣù oṣù mẹ́ta gbáko làwọn ò fi jókòó àkàràmọ̀kọ́mọ̀lá eléyìí túmọ̀ sí wípé àwọn èèyàn ní láti máa mójútó fi ọlọ́run wọ́n sì ní láti máa sọ. lásìkò ìgbà tó ń jókòó ìdà wípé ọkọ rẹ̀ kọ̀ ọ́ lẹ́yìn tó bá jẹ́ pé kíkọ̀ ọ́ lẹ́ àkọ́kọ́ ni àbí kíkọ̀ ọ́ lẹ́ kejì ó sì jẹ́ ọkọ ní kó máa náwó lé ọ lórí ó tún jẹ́ ní kó pèsè ibi tó o máa gbé fún ọ. ṣùgbọ́n o ọgbọ́dọ̀ ronú sọ̀rọ̀ ara rẹ o. àwọn wa kán ló hù tó fi padà wá dẹni tó ṣe pé kò ní lọkọ mọ́ báyìí tó sì pín ọ kápẹ́ wọn gbọ́n ọ tàbí omi ìwẹ́wọ́ ìwọ́ wọn á padà dẹni tí kò lọ́kọ mọ́ lẹ́yìn ìgbà tó ti lọ́kọ ọ pàdánù ọkọ láti dà yìí gbogbo ìyànjú tó lè gbà gbogbo ọ̀nà tó lè san tí ọkọ yóò fi dán ọ padà iná lọ gbọ́dọ̀ gbà eléyìí ń bẹ́ẹ̀ hikima ṣẹ̀ríyà tó fi nílé ọkọ náà ló tún ti jókòó tó ti lo gbogbo àwọn àkókò yìí ọmọ sóge ọmọ múra ọmọ yọ bí ọjọ́ tí ọkọ yìí lọ́nà tí ó fi máa wò pé kò yẹ kó wọn pàdánù rẹ̀ ẹ yẹ kó wọn sì ṣe ọkọ tó ń bá wo àwọn àwa burúkú burúkú ọwọ́ rẹ̀ tó ń sì tún wo dáadáa dáadáa tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó yẹ kó wọn fún dáadáa dáadáa tí ń bẹ lọ́wọ́ rẹ̀ lọ́lá lórí ìwà burú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kó wọn fi ọlẹ̀ fún ọmọ wò ta ìdá rẹ̀ bẹ́ẹ̀ lọ́ọ́ yẹ kọ́ jẹ́ àti èsì pé wọ́n gọ̀ lọ́wọ́ àdìpọ̀ àwọn òpònú kan mọ́ akọ́ńkọ́ kúkọ̀ wọ́n bá ti parí dárí ọjáde yẹ́sọ́ nìkan lọ́kùnrin tó wà láyé kó kúkú rẹ́ tó fẹ́ àfijọ́ ọ̀lọ́kọ̀ ọ̀bùn náà lọ́kọ̀ ìyàtọ̀ ni ó wà ń bẹ̀ torí ẹni tó fi ọ láàárọ̀ ọjọ́ tọ́jọ́ pò ń lọ fi ọ láyé kọ́mọ lè dàbí ẹlòmíì tó tún lọ padà fẹ́ àbí òye wà ní tọ́ wá di àbẹ́kátù tọ́ máa ti bìkan bọ́ bìkan tọ́ máa ti bìkan já bìkan á ìsìláàmù dáa púpọ̀ ọkùnrin yóò fẹ́ rí ọmọ ọkùnrin yìí ó ti sú orí síbẹ̀síbẹ̀ ìsìláàmù tó túláàsì rẹ̀ ilé rẹ̀ náà ni ó gbé tọ́ ọ̀ máa ti ọlọ́run bá fẹ́ fàyọ̀ ńbẹ wọ́n fẹ́ fàyọ̀ ńbẹ pé kẹ́ ẹ má bàa lọ ni kẹ́ ẹ má bàa túká kù lọ́dọ̀ ara yín tó wá jẹ́ pé ìgbà tó yẹ kí wọ́n kó ṣe làákàyè ìgbà tó yẹ kí wọ́n kí wọ́n gbọ́n ìwà rẹ̀ ó tún da síbi ìwà burúkú kan náà lọ pálapàla kan ló ti tọkọ fi kọ́ lé wọ́n á pé kàkà kọ́ sàn lára rẹ̀ pé peléke ni wàá burú rẹ̀ ń tún peléke sí ọ wá dàbí ẹni tó ṣe kó wọ́n kanrin mọ́ ọ lápá ọ wá ń ṣèṣe pé ẹ bí ẹ bá sọ pé ǹda ǹda náà ni màá sì fi yí ọ pé mo burú ǹda lẹ́nu ẹ at the end of the day ta lẹni tí ó padà sunkún wọn náà ló sunkún wọn náà ló sunkún torí di eléyìí wo tàwọn ẹni tí ìwà wọn da tán rí lé ọkọ gbé kọ́ ọ fi kọ́gbọ́n ìwọ obìnrin rere mọ́ wo tàwọn aláìlórí lọ́wọ́ tó ṣe pé ìwà àìníwà ńlọ dà wọ́n lẹ́rù nù kọ́ ọ gbégbèsè bíi irú tiwọn kí wọn náà má bàa dẹni tó ṣe pé yọ padà kábàámọ̀. alihamudulilayi rabbil alamin adúpẹ́ fún Ọlọ́run ba ọ̀rọ̀ láti ń gbọ́ ẹ̀yà gbìyànjú káàkiri sara ká máa mú lò ọ̀rọ̀ tí ẹ̀ ń bá aṣọ máa fẹ́ béèrè pé ṣé bá a ṣe máa ń ka ọjọ́ nígbà tá a bá bímọ ká tó gbókọ rẹ̀ jáde bẹ́ẹ̀ náà láti ka ọjọ́ fún ìdá nítorí pé níṣẹ́ lápèjúwe ẹni tọkọ ẹ̀ kú lọ́sàn-án gẹ́gẹ́ bá ṣe ń pa lọ́sàn-án ní òru nínú ẹ̀sẹ̀ rẹ̀ sí Islam. alẹ́ alẹ́ ni wọ́n kà alẹ́ ni wọ́n kà fún àyíká àyíká àti pọ́kọ́ kú. alẹ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ká. alẹ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ká àtúrọ̀ ẹlẹ́yìn ní wàhálà. bákan náà yusuf ti máa ń mú àwọn èèyàn kọra wọn sílẹ̀ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ó pé oríṣiríṣi ẹlòmíín bẹ̀rẹ̀ pé tò tí bá kọ̀ sílẹ̀ ṣé irú obìnrin bẹ́ẹ̀ gbà láyé wà. ẹ gbogbo ẹ tó ń kọ sílẹ̀ pẹ̀lú ntọ́rọ̀ mọ́ bọ́kọ rẹ̀ ṣe rí àti bíyàwó ṣe rí àti wà tí wọ́n fi tí ọkọ fi kọ sílẹ̀ tó bá yẹ pọkọ bá ní lè ṣe sùúrù fún tẹ́rù ṣe ń bá wa pé tó bá wà pẹ̀lú rẹ̀ ó lè ṣe léṣe àbí kíyàwó gan kọ́ gbẹ̀mí ẹ̀ ẹhẹn tó bá yé wa kò sí wàhálà ó lè lọ sí ẹ̀rídà bomi àlàyé ń bọ̀ nípa àyè bákan náà àwọn tí ó bá gẹ́gẹ́ bá ṣe ń pé àwùjọ wa kọ́ lọ́ba kó sànù wà ní ẹni tó bá ti ṣe irú mistake bẹ́ẹ̀ síwájú tó yẹ pé kò pé ọjọ́ yẹn bóyá bí oṣù kan àbógójì ọjọ́ ló lò ń lé nígbà tọkọ rẹ̀ kú ṣé àbó òun ti. gbèsè rẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ ọ gbọ́dọ̀ san títí láéláé tí o bá san ọlọ́run bí lóore ń jọgbìn dàlùkìyà. tí o bá san ọlọ́run bí lóore ń jọgbìn dàlùkìyà. ọlọ́run bí lóore ń jọgbìn dàlùkìyà tó rófin ọlọ́run ọlọ́run ò sí pẹ́kẹ́ lè bá a máa fi ti pàlàbà rẹ̀. ọ̀rọ̀ lágbèjà gbìyànjú ẹ̀rí pé aburú ṣe àlùmọ̀ yìí látara àwọn olùmọ̀ tí wọ́n pera wọn ní afa àti àti gbáwájú wọ́n fi jàǹbá tọ́pọ̀ wọn fi ṣe wá nínú ẹ̀sìn yìí torí pé gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń gbọ́ yìí a rí pé táwọn náà bá farabalẹ̀ táwọn òye síta ń gbọ́ àní ṣe méjì nípa pé táwọn fi mọ kọ́mẹ́ǹtì pé tó wọ́n fi aburú ṣe àlùmọ̀ yìí látara bí wọ́n ṣe rí a pé tó wọ́n ké wọ́n kò lá wọ́n sì bìkítà fún wa nípa pé báwo la ṣe ṣe ẹ̀sìn àṣìlá táfi làjọ gbèdé àlìkíámọ̀ bí ó ṣe pé bóun ó sì gbowó ọwọ́ wa bóun ó sì gbà wá lówó tí wọ́n gbà wá lówó tí wọ́n tún sọ wá lẹ́sìn ni wọ́n fi síwájú ọwọ́ àdán ogun ńlá kẹ́kẹ́ àwọn náà gbìyànjú ká jí gìrì ẹ mọ̀jà fira nígbà àwọn yẹn náà sì fẹ́ náà nu ẹni tí ọmọ tàn wọ́n tí ó báyé wọn jẹ́ tí ó bá lèkè àmọ́ wọn jẹ́ ọ̀rọ̀ olówó ibi là ti ń gbọ́ ọ̀rọ̀ táwa ń gbọ́ lórí afẹ́fẹ́ yìí ó tó kéré nínú nǹkan tó yẹ káwa náà gbéra wa síbi ìdánilẹ́kọ̀ọ́ káwa jẹ àǹfààní ọ̀rọ̀ olówó ibi yẹn náà torí àwọn olùmọ̀ wọn ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ fún wa ní ìgbà tí rọmọdún bá tán èèyàn ní níjọ́ àlàrúbá ó máa wáyé ní mọ́sálásí ìlú ilé tó wà lọ́dẹ àgbo láàrin mọ́gíríbì sí sọ̀látọ̀lẹ̀ ìṣá bákan náà máa wáyé ní mọ́sálásí olúkòkò níjọ́ yàmù alhamis ọjọ́ alamisi láàrin magrebi ṣíṣà náà nìyẹn náà máa ń wáyé èyí tó máa ń wáyé ní mọ́ṣáláṣí ẹ̀sánú ajé ní ọjọ́ monday láàrin magrebi ṣíṣà bákan náà máa ń wáyé ní ọjọ́ saturday ní mọ́ṣáláṣí ọjà wàsó lọ́dọ̀ àwọn ọmọ ìyá wa èèyàn lédè haúsá fún gbogbo ẹni tó bá gbédè haúsá ẹja lọ síbẹ̀ gbogbo òbéèrè tá a bá ní tá a bá bí wọ́n bẹ̀ inṣàlá àwọn dà wá lóhùn láì ní fi èpò bọ̀yọ̀ ibà aládùúró sí nítorí àsìkò wa lálẹ́ tòní ẹja gbìyànjú ká pàdé àwọn olùmọ̀wádìí àsìkò yìí ní ọ̀làkọ́lọ́ sọ̀wájú ọ̀làlọ́wọ́ assalamu alaikum warahmatullahi wabarakatuh.